الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد دير على كوكو أنا سنا في الأقام ده لين صلاة العشاء ساجو فاتوسي صلاة التراويح أبي باو من náfìlà ń bẹ lẹ́yìn sọ̀láàtì láìṣà náfìlà ti ń bẹ lẹ́yìn sọ̀láàtì láìṣà ọ̀nà ni wọ́n pè ní sunnatu ratibatu láìṣà sunna ratiba ni káàní ibi sallallahu alaihi wasallam tí ó lè má ṣe lẹ́yìn sọ̀láàtì láìṣà tó bá wà nílé lẹ́yìn sọ̀láàtì láìṣà tó bá wà nílé torí ẹ̀ òun náfìlà yẹn ọ̀tọ̀ sọláàtì tarawih ọ̀tọ̀ torí ẹ̀ kí ẹ̀rọ akọ́ ṣe súnà tó jẹ́ rọ́tìbẹ̀tìlà ìṣá ṣáájú kí ẹ̀rọ tó ṣe sọláàtì tarawih ọ̀dà lóye pàtàkì. tọ́ ọlọ́run lọ́kọ ó ṣe pé máa bá wọn lò pẹ̀lú tipátipá. ní ọ̀sán Ramadan ó ti ṣe Ramadan kẹta òun náà ní tọdún yìí tí wọ́n níbèrè iye ìgbà tí Ramadan náà. ní Ramadan. tó ẹni tó lẹ́sìn sọ́yẹ kó sẹ́kù lọ́dọ̀ rẹ̀ ni kò sí wàhálà ń wà tó fẹ́ tán sọ́lọ́ wọn á ní kọ́ gán bẹ̀ ni ọlọ́wọ́n bò ní kọ́ gán bẹ̀ ó ti hàn sí ọpẹ́ ni tó fẹ́ kìí ṣe mùsùlùmí ọ̀tọ̀ ọlọ́ọ̀ni ọ̀tá ànábì sallallahu alaihi wasallam kí fẹ́ sẹ́kù lọ́dọ̀ rẹ̀ sí ẹ sọ fún lọ lọ́tọ̀ọ̀tọ̀ wọn náà ti lè fara ọlọ́run ẹlẹ́dàá á ṣe léèwọ̀ kóbìnrin mùsùlùmí lọ jẹ́yàwó fẹ́ni tí ìbá ti ṣe mùsùlùmí. wọ́n á ní bí àlè tọrọ kọlẹ̀ tó bá dá yín lójú kíkọ lẹ́sìn kí ṣe mùsùlùmí lódodo kò ní ìdí kíkọ lẹ̀ wà á kó mi ọ̀tá náà wà á kó mi ọ̀tá náà ilé ìjẹ́bù tó ṣe jẹ́. kí ni nǹkan abúté ń sọ èèyàn sí náà sọ pé mùsùlùmí. wọn lọ́dún kẹta ní káwọn tí wọ́n á lé ọkọ àwọn ò sì bímọ ṣùgbọ́n lẹ́yìn táwọn lọ sọ́sítù wọn fi hàn pé àsìkò tí ó rọrùn pé kóun ó bímọ tó ṣeéṣe kóun ó bímọ náà ní àsìkò tóun bá ń ṣe nǹkan sùn pẹ̀lú bí ara tóun ti ṣe rí pẹ̀lú bí ovulation rẹ̀ ti ṣe máa wá. so ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá ṣe léwọ̀ pé kí abóbìnrin lò pọ̀ ní àsìkò tí wọ́n ń ṣe nǹkan sùn bọ́ọ̀wá ni ẹni tó ọ̀gbá láti sọ pé kẹta kò fún ọlọ́ ويسألونك عن المحيض قل هو أذن فاعتزلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله وفي الله ni àgbọ̀dọ̀ súnmọ́ obìnrin tí ń ṣe nǹkan sùn ó dìgbà tó bá parí nǹkan sùn rẹ̀ torí di eléyìí báyìí àti máa ń sọ pé hàn ah, torí pé ovulation kan kò sọ ovulation kan ìbọ́lọ́ náà ló fún ọlọ́mọ ọlọ́run tó sì fún ọlọ́mọ náà ló ní ọkọ rẹ̀ ọgbọ́dọ̀ dán wò nítorí lábẹ́ òfin ṣẹ̀rí àníkẹ́ni tó bá fi lè bóbìnrin lò lásìkò ìgbà tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ọ̀daràn débi pé ìtaràn tó wà fún yóò san ìtaràn lówó sọ̀rọ̀ bí wàá dán láti sọ pé torí pé àwọn ọmọ ká wọ́ ọmọ gba ọ̀nà tá a fi takò tọ́lọ́ọ̀ kò gbọ́dọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ọkọ rẹ gbọ́dọ̀ bọ́ọ̀lù lásìkò bàtà ń ṣe nǹkan oṣù lè jẹba. wọ́n ní tí ọtí tó bá yíyàn lásán tá a lè fi ṣe sọ̀lẹ́ ẹ lè fi ṣe sọ̀lẹ́ tì láìfọ̀ ṣùgbọ́n ọkàn nígbà nítorí pé tí ìwádìí fi hàn nínú ìpẹ́ tì ń gẹ́gẹ́ fúnra rẹ̀ kì í ṣẹ̀gùn ṣùgbọ́n náà ń ṣe lílo rẹ̀ mímu rẹ̀ léwọ̀ torí délé ìpínlẹ̀ ìbá ti yé wa báwọn tó bá kàn ọ́ la kò túmọ̀ sí pé ibi tó kàn yín ẹ̀gbin ti yí ọ bí ìgbẹ́ bí ìtọ̀ eléyìí tí o gbọ́dọ̀ fi ṣe sọ̀dá ṣùgbọ́n ọkàn mi gbà pé ah, ọtí máa ń bẹ lára aṣọ mi tí mo fi ń sin náà yìí ọkàn mùsùlùmí ò ní gbà torí délé tó bá fọ̀ kò sí nǹkan tó burú ń bẹ wọ́n ní àwọn jẹ́ aláàárẹ̀ ìdákúdájì. so àárẹ̀ ìdákúdájì látàrí kss náà ni genotype àwọn so bọ́ọ̀lù àwọn ti ṣe máa ṣe pẹ̀lú suyam Ramadan nítorí káwọn lè gbà á débì kan nínú Ramadan bẹ́ẹ̀ làwọn ti wá ṣe ńgbà tí Ramadan bá lọ a sọ pé màá gbìyànjú láti gbà náà ní lẹ́yìn ìgbà tí Ramadan bá lọ ní gbogbo ìgbà tó bá rọ̀ yín lọ́rùn gbèsè rẹ̀ ó sì ṣẹ́kù lórí yín nítorí pé irú àárẹ̀ tẹ́ sọ pé ń ṣe yín kìí ṣe àárẹ̀ tó máa ń kọjú náà kéèyàn lè san ṣìyàmù padà láì jẹ́ wípé àyè kan yọ síyàn ìgbà kan wà téèyàn lè ṣe lórí ìjọba wọ́n ní sábà fi lé háyà ilé tá a fi háyà yẹn à ń rówó ń bẹ̀ báwo láti ṣe máa yọ zakati rẹ̀ owó tá a máa ń gbà lára lé yẹn wọ́n máa kún owó mi tá a bá ní a máa zakati owó fún gbogbo ẹ̀ yóò lọ válù lé yẹn lẹ́yìn tí wọ́n á ní mọ́tò tí ń fi ṣe transportation yóò lọ válù mọ́tò yẹn bẹ́ẹ̀ náà lẹ́ni tó bá nílò búrẹ́dì kan ti ń ṣe búrẹ́dì lóṣù kí wọ́n bá lo ẹ́ńjìnì tó wà nínú ilé búrẹ́dì wọn. bẹ́ẹ̀ náà ni àwọn ẹnjìníà ẹgbẹ́ wọn ní àwọn ẹ̀rọ lóríṣiríṣi wọ́n fi ń ṣiṣẹ́ lóṣù kí wọ́n àti zakati bá tó wọ́n bá lo èló ni àwọn ẹ́ńjìnì yẹn lè jẹ́ owó tẹ̀ ń bá ń pa lára àwọn ẹ́ńjìnì yìí yẹn òun náà máa yọ zakati rẹ̀ pẹ̀lú àwọn owó tẹ́ ẹ bá tún ní mi. wọ́n ní ǹjẹ́ ṣé àwọn zakati wà yìí bẹ́ẹ̀ tó wó bẹ́ẹ̀ zakati sọ́tìrì tẹ́jẹ́ tó ń jẹ níparí Ramadan tá a lè fún àwọn mọ̀lẹ́bí alásùnmọ́ iye kan àti ìbátan wa bẹ́ẹ̀ ni kọ́jọ́ pé iye kan mọ̀lẹ́bí alásùnmọ́ àti ìbátan wa ńlá fún ọ̀gá ló tún ní ládájú nítorí pé sọ́nà anábì sallallahu alaihi wasallam fi hàn pé tẹ́ ẹ bá fúnrú wọn ládá méjì lẹ́gbàá ẹ gbà ládá pé ẹ zàká ẹ tún gbà ládá pé ẹ sokùn ẹbí pọ̀ kò sí tàbí ṣùgbọ́n ẹni tí gbogbo yẹn ti máa ń nù gbèsè ayé àyàfà àwọn àyè kọ̀ọ̀kan iná nípa àwọn mọ̀lẹ́bí yìí bẹ́ẹ̀ ṣe dáadáa sí wọn gan nítorí súnmọ́ náà ni pé àwọn ò ní fi dáadáa san. tó báwo wá ní sẹ́yìn náà bá káwọ́ dáadáa yín ró tẹ́lẹ̀ náà wọ́n ti fẹ́ sún ọ́ jẹ wọn náà tún lọ́ọ́ fi pupa ara ni ètò ètò dáa jù wọn náà ni pé àwọn dáadáa dáadáa tẹ́ bá fẹ́ ṣe ẹ máa fi fún àwọn mọ̀lẹ́bí yín ẹ mẹ́jọ jẹ́ kwara àtàlẹ́ máa fún orí orí pọ̀ ń bẹ̀ fẹ́yìn pàṣẹ gbalada zakati tẹ̀yẹ ẹ fún gbalada pé ẹ̀sùn kan ẹbí pọ̀ eléyìí jẹ́ òtútù jẹ́mẹ̀. wọ́n ní káàlì gba zakatul fitr lọ́dún èèyàn púpọ̀ kọ́ á kó lọ fún èèyàn kan ẹ̀ á ń torí pé a rí pé àìní rẹ̀ ó lẹ́tọ̀ọ́ sí pé kọ́jọ́pọ̀ nìkan la kó gbogbo ẹ̀ fún àti pé àwọn ojú pànàbí tí ń bùkátà láti náwó sí àwọn iye èèyàn tí òun nìkan ń bọ́ wọ́n pọ̀ tá a lè lọ dájọ́ kákó fún bẹ́ẹ̀ ni kò sí ń tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ kò sí ń tó burú ń bẹ̀ lábẹ́ òfin ọlọ. ṣùgbọ́n tí wọ́n bá rí i pé zakatu fitiri kan kójọ fún wọn ti pọ̀ kọjá ń tó òun bùkátà tòkó náà rọra tún fẹ́ lómi inú rẹ̀ náà ń tọ́ da tó ìbéèrè tó máa ń béèrè pé ṣé tó bá pọ́n fún yẹn zakatul fitr yẹn ní nǹkan tó fi yọ yàtọ̀ sí nǹkan tó ti fún náà tó lè lo tó ti fún láti yọ zakatul fitr tiẹ̀ náà bẹ́ẹ̀ ni torí pé wọn ti fún ọ ti di tiẹ̀ gbàdá ti fún ẹ tó ti di tiẹ̀ ó ti dowó rẹ wọn náà yọ zakatul fitr nínú tó ní ẹ ẹ mọtí ma zakatul fitr ni wọn sọ pé ń ló jẹ́ ọ̀ràn ọlọ́run fún ní tó lè fi yọ bó láìsí mà wọ́n ní tàbá wo ohun ní lóúnjẹ yọ ohun ń láti jẹ lóúnjẹ lọ́jọ́ ọdún onìkan ńlá yọ kúrò nínú tó ní lóúnjẹ ohun kù yàn inú rẹ̀ ló ti wá yọ wa ó ti hàn pé tẹ́bá pé ráìsì la fẹ́ sè lápèjúwe gbogbo ráìsì tí a jẹ tá a fi yó tẹ́bá fi lè ṣagolo méjì pẹ̀lú gọ́lọ́ ayò lọ́jọ́ ọdún a sì ní bùkátà oúnjẹ mímọ́ a wà wọn ntòkù lè wa tẹ́lẹ̀ àwọn Islam ò sọ pé ó dìgbà tó bá tó lóúnjẹ ọdún kan lé ó dìgbà tó bá tó lóúnjẹ ọ̀sẹ̀ kan ó dìgbà tó bá tó lóúnjẹ oṣù kan tó tó yẹ zakato a kàn wá máínọ́ọ̀sì yìí oúnjẹ tijọ́ ọdún yẹn ni nítorí táwọn ìṣòro láàbí tó náà fi hàn hikima tó wà ní zakatul fitr ọjọ́ ọdún yìí náà náà sọ pé ọgbọ̀nọ́hún àni sọ́ẹ́ẹ̀lì yawma ìdè ẹ rọ̀ wọ́n lọ́rọ̀ ẹ mẹ́jọ ẹ jẹ́ kí wọ́n máa tẹ́wọ́ béèrè lọ́jọ́ ọdún kókó tó wà bẹ́ẹ̀ wàhálẹ́ yìí ẹ rí i kí gbogbo wa alhamdulilayi sàṣìyàn mi ò lágbára ju oúnjẹ tí ó jẹ lọ́jọ́ kan lọ tò nínú tó lé sọ́jọ́ ọdún ni wọ́n ti ní kí wọ́n yọ nítorí pé àwọn ẹran náà kan pọ̀ láyé pẹ́pẹ́ owó ètò wọn ní àwọn òní tọjọ́ kan wọn ni ó kè tí wọ́n bá wa yọ fún wọn ìdùnnú ńlá ló kó bá wọn ó gbé ìbànújẹ́ ńlá kò fún wọn ìrònú burúkú tó lè gba tí wọ́n jẹ́ ló mú kò fún wọn أن ثم قلنا حديث النبي محمد صلى الله عليه وسلم ولمن نفس المؤمن قربة من قرب الدنيا نفس الله عنه قربة من قرب يوم القيامة إن يعني كان جواز البيت ما جوك قروف مسلم منه مني منه ما جلائي أنا أنت تريد البيت ما جوك قروف نانينا وما جوك عند القيامة أكرمكم الله كن لو الله في صح يقول لا يريني والله ìpọ́njú tàlùkìyàmà kìí ṣeré torí ẹ̀mí ṣẹ̀rí ẹ̀ tó fi sọ pé tó bá ti lè pinna láti yọ zakatul fitr yẹn ṣáájú sọlẹ́tìlá yìí sàárà kanú àwọn sàárà lásán yìí torí kọ̀ bá ń tà fẹ́ ma ẹ̀yàn oníṣìí tó wá pé gbé fẹ́ láìní kó tó di pọ́n lọ ayé aláìní náà tó máa plan ṣàlọ́ ah, kìnnìkan lájẹ láàárọ̀ ìyá rẹ̀ tó bá tún di lọ́sọ̀ọ́ kìnnìkan lájẹ ó ti bá yàtọ̀ sí pẹ́ẹ́lẹ́ tí wọ́n ti wá tẹ̀ éjìdé ìrònú ti fẹ́ẹ̀ dórí rẹ̀ kúrò ti fẹ́ẹ̀ tí ọba rí nǹkan kan tẹ́lẹ̀ tí wọ́n sọ pé sàrà kan nínú àwọn sàrà ni ọjà sí eléyìí jẹ́ báwọn. wọ́n ní obìnrin kan ṣe nǹkan oṣù ni ó ti wá ṣe nǹkan oṣù yìí ọjọ́ tí máa fi rí nǹkan oṣù ó ti wá rá ní pé nǹkan oṣù yìí ti dá ó sì ti ṣèmọ́ra ó ti bẹ̀rẹ̀ sí ní sinlọ́ọ̀ هناك كانوا في الصيام أو في الصلاة ولكن nígbà tó di lọ́wọ́ bí ìrọ̀lẹ́ kó tó dásìkò sínú lọ́wọ́ tó ń rómi kan aláwọ̀ kùnkùn má di. ṣé ẹ̀jẹ̀ náà lápò tún padà ní àbíbáwò? èsì rẹ̀ ń bẹ́ẹ̀ nù hadith ìyá ńlá wa Aisha radiyallahu anha nígbà àwọn obìnrin máa ń gbé wọ́n máa ń gbé igbá kóló kan ránṣẹ́ sí Aisha pẹ̀lú òwú. tó ń ṣe àpèjúwe nǹkan tí wọ́n rí. lásìkò tó ń ṣe nǹkan sùn lọ́wọ́ tẹ́yìn kan bá gbé abọ́ yẹn ránṣẹ́ pé irú omi tó ń rí nù ó lè jẹ́ olómi aláwọ̀ yeye omi aláwọ̀ kùnkùn máa dé nǹkan sùn ò tí ì dà Àìṣà sọ pé nǹkan sùn náà bẹ́ẹ̀ lànàbì ṣe fi hàn àmọ́ tó bá gbé pé nǹkan sùn ti dá èsì ti rámì dídá rẹ̀ níta tí wọ́n á rí lẹ́yìn tẹ́yìn ti wẹ̀ tẹ́ ti ṣe kí ni kì í ṣẹ̀jẹ̀ tó irú omi aláwọ̀ yìí abómi ìdọ̀tí tọ́jú aláwọ̀ kùkù máa di lọ rí tó ẹ gbà pé kì í ṣe nǹkan oṣù torí ẹ̀mí àìsà sọ pé tẹ́ ẹ bá rí lẹ́yìn ìgbà tí nǹkan oṣù ti dá ẹ má kàkún kàkà mọ́tẹ́ ẹ bá rí nígbà tẹ́ ń ṣe nǹkan oṣù lọ́wọ́ ẹ̀ka kún pẹ́jẹ́ náà nísinsìnyí kí ni ẹ̀jẹ̀ ni wá ẹ̀yin ti rámì pé nǹkan oṣù ti dá ẹ wá ṣẹ̀ṣẹ̀ wá rí omi aláwọ̀ brown kìí nǹkan oṣù ló tún padà wá o òun ti lọ. wọ́n ti mọ̀ pé insurance ọ̀dà ti mọ̀ pé insurance ọ̀dà jẹ́wọ́ àwọn èèyàn lọ́nà bàjẹ́ ni eléyìí wọn máa pé sọ́dà àbí ọ̀dà àtijọ́ náà ti ń sanwó insurance. bá dúró lórí mọ́tò wọn àní ṣe mọ́tò fún yín ó dìgbà bá gba insurance tẹ́lẹ̀tẹ́lẹ̀ one thousand naira náà máa ń gba insurance insurance ẹ̀ṣájú mi lè jẹ́ ńlọ́nà lọ one thousand naira nísìn insurance ti di five thousand ní ẹ̀jẹ̀ ńlọ́nà lọ one seven thousand náà tún wà so láti bẹ́tẹ̀ tí wọ́n ń gbà ń tiyín ẹ̀ sí ní mọ́tò ti lé ten years so tó bá pé five thousand náà lè ń gbà times ten ó dé lò fifty thousand èrè kí lè jẹ́ mbẹ́ sọ́nà lẹ́ ń kó ránṣẹ́ sí ni àbá àwọn mọ̀láìkà èlò ni pépà kan tẹ̀ sí ẹ̀fín gbà ṣé kí ni pépà ń ga lè ṣe fún yín láàyè ṣébí ìtumọ̀ ń tán pè ní ìṣọ́ránsì ni pé àwọn fẹ́ taara owó tó san bá ọ dójú tó fò pákó rẹ̀ gbiná pákó rẹ̀ ní accident kápẹ́ nǹkan kan ṣẹlẹ̀ sí mọ́tò rẹ̀ wọ́n jí gbé tó àwọn ọ̀bọ̀ rìfọ́ǹdẹ̀ àwọn ọ̀bọ̀ tún ṣe àwọn ọ̀bọ̀ ṣe kínní tó bá ṣẹlẹ̀ ọ̀bá tra àwọn insurance yẹn wò ó rí i kí wọ́n sọ fún ọ pé this very insurance tí wọ́n gbà kìí ṣerú rẹ̀ ni wọ́n máa tara rẹ̀ ni wọ́n máa báyàn dojú tó fò àbí òye wa So eléyìí àkáwọn kan máa sọ fọmọjẹ náà àwọn náà ló ti jáde mo rò pé yé this is a very fake one mo rò pé so eléyìí náà ni wọ́n pè ní akílò amúhálì nàásì bilbaapì eléyìí tí wọ́n pè ní genuine nǹkan pè ní genuine pé ó fi lẹ́tọ̀ọ́ sí káwọn bọ̀ dojú tó fò èlé lọ sàn kò ní jẹ́ ẹ̀rọ five thousand seven thousand yẹn owó gidi owó gidi so wọ́n lè san owó gidi yẹn fún bí ọdún mẹ́wàá tá a sọ yẹn kọjá pé owó gidi tó san lọ́dún mẹ́wàá ó tó one million naira one million naira tó sàn yẹn ọlọ́run ẹ ṣé wọ́n bẹ lọ́wọ́ kí nǹkan ṣe mọ́tò rẹ̀ kí nǹkan kan tó ṣe mọ́tò rẹ̀ wọ́n tún jẹ́ wọ́n tún pọ́n tè lábí ọkọ̀ ìlú akulu amuhali nàṣẹ eh? bilbaati so islam ọ̀farama islam ọ̀farama àwọn òyìnbó náà dálẹ̀ láti pilẹ̀ ìgbà tó máa ń kó ọjà gba ojú omi ìgbà tó ń kó tí wọn bó láti rọ́jà wa tà ló gbé wọn dé gbogbo àwọn countries tí wọ́n fi ń gba àwọn àlùwà tí wọ́n fi ń gba àwọn àlùwà ìgbà míì ogun ṣẹlẹ̀ láwọn ìlú tí wọ́n náà wọn ò rí bẹ̀ gbé dáadáa lọ́dọ̀ àwọn England yẹn sẹ́wọ̀n kó àwọn ẹ̀yà oríṣiríṣi ló wà ní England tó ń pè ní UK so ìjà ń Irish Scottish kìnnì kankan àwọn gbogbo wọn ọ̀rọ̀ wọn ò yíra wọn so kálukú fẹ́ náà yẹ sá wọ́n sì ń sọjà àwọn ọ̀rẹ́ mi tí ó rà ó gbé gbogbo wọn dé irú ọ̀dọ̀ wa so tó bá ń gbójú omi kò sí tí ò lè ṣẹlẹ̀ tọkọ̀jú omi bá dáhùn jẹ́ tún ṣe wọ́pọ̀jú omi ayé ìsìn náà torí gbogbo ẹ̀ náà wọ́n ń develop náà so tọkọtì omi bá dànù tí gbogbo ọjà ń dànù ṣé ká máa sunkún ni so òyìnbó ló create pé there must be something tó jẹ́ pé yóò máa pàrònú rẹ fáwọn yóò máa bá wọn dójú ti àwọn òfòyùn so ìwọ náà contribute to take iná ló bí insurance so Islam ọ̀faramọ́ pé pé Islam kò síyàn jẹ́ ń bẹ́ẹ̀. kò sí ìyànjẹ ńbẹ ẹsìn wọn kọ́ni tí ìbá ti lẹ́sìn ìyànjẹ pọ̀ náà rọ rẹ̀ ẹ wá lọ ìsìláàmù gbà pé káwọn máa kówó jọ nìsí bí àdúgbò àbí ká pé àwọn èèyàn pé iṣẹ́ kan jọ pa ká máa kówó jọ lójú náà ládùúgbò wa tá à ń gbé wọn tí bá ń jẹ nìkan lọ́wọ́ máa mú ní owó máa fi lọ́wọ́ so wọ́n pẹ̀lú yẹn ní at-ta'min at so yẹn ní insurance tá à ń fi ràn ara wa lọ́wọ́ cooperative insurance so kò túmọ̀ sí pé tẹ́yìn bá ti dá insurance kan lẹ́nu iṣẹ́ ní cooperative insurance ó ti di Islam o ṣe é mọ̀ pé Nàìjíríà orúkọ lásán làwọn kà mọ̀ so condition rẹ̀ wá ni pé ẹni tá a fowó ràn lọ́wọ́ kò jẹ́ pò náà dákọ́ bọ̀ bẹ́ẹ̀ kò gbọ́dọ̀ ní kọ́bọ̀ nínú owó tá a fi ràn yàn lọ́wọ́ nítorí pé tó bá ti ní kọ́bọ̀ ń bẹ̀ ó ti di rìbá ó ti di qardan jarra nafa ṣe islam faramọ́ rẹ̀ lẹ́yìn. lẹ́yìn àgbà náà àwọn ẹlẹ́ kan wà tó yẹ pé àwọn náà gbà kí wọ́n máa lo insurance ń bẹ̀ tẹ́lẹ̀ àwọn náà ti ń lò ó ní ìsìnkú tó mọ̀ sí pálukùránì tuntun sọ̀kalẹ̀ mo rò pé yọ torí pé èèyàn náà gbogbo àwọn èèyàn wọ́n lè takò tọ́lọ́ wọ́n lè ṣe tọ́lọ́ èèyàn náà gbogbo àwọn èèyàn àmọ́ nǹkan tí kò ní í dáa náà títí láéláé ẹdẹ ìjẹba. wọn ní lè má mọ àwọn ọkàn ló máa ń ká alukurani sí táwọn lè máa tò lẹ́yìn rẹ àràrà o ọyọ ma máa jẹun náà ní máa ẹnu àwọn yóò ẹnu yóò máa jẹun wúyẹwúyẹ ókè tí wọ́n ka kí ó ní rákà méjì àkọ́kọ́ magreth àti ìṣá àti rákà méjèèjì tàṣùbà pé máa kà sọ́kàn náà yàbí ọkọ̀ òkè yọkè eléyìí sókè àwọn ìṣá tí ń ka jẹ́jẹ́ ní ti ń jàǹbá wọn eléyìí èso lè má mọ̀ ó ń jàǹbá lélẹ́yìn. bóyá ayé rẹ̀ náà ni máa ń ṣẹlẹ̀ tó fi jẹ́ pé kẹ́yìn kẹ wà lẹ́yìn lè má mú kẹ tó ka fati àdé malik yomi ó ti rò kú ó tún ti gbórí òkè tó wọ́n fẹ́ parí fati àná ọba ṣùgbọ́n ya rú rẹ̀ ní máa ṣẹlẹ̀ akramakumullah kọ̀tọ́ sẹ́rí nǹkan tó ṣẹlẹ̀ ń bẹ̀ aburú yẹn ti pọ̀ jù ó sì wọ́pọ̀ láwọn eré alẹ́ yorùbá wa yìí wọ́n lè sọ pé bàbá kan táwọn lọ kí ó lọ́dọ̀ rẹ̀ bí bàbá ṣe máa ń ṣe sọ̀láàtì ẹ̀ sì bá nàdì wọ́n ń kí ó sọ́kàn àkínlódé tá a sálámà sí ọ lórí ọkàn tó ń bínú ọ̀la àti ọ láti láti fọkàn kí ọ onírara àbọ̀bà kí ni kọ́ yanu ni ok ìgbà tí wọ́n fẹ́ ṣe sọ̀láàtì ò lè ká kí ó kọ́ yanu ọmọ péré ló ń ṣe náà irú wọn ìyá lè máa mọ̀ wọ́n ní àwọn ń gbé kánò ibi táwọn ṣe ń ṣiṣẹ́ ní ọ̀nà Zaria wọ́n fẹ́ tó ọgbọ̀n kìlómítà sílé tó táwọn bá lọ táwọn bọ̀ táwọn ṣe kínní ó tó ní àjò táwọn ò lè máa ṣe kọ́sùrù kọ́sùrù báwọn kì í ṣe kọ́sùrù lélẹ́yìn ìyẹn ti kọ́ sùúrù eléyìí nítorí pé thirty kilometres kìí ṣe ìrìn àjò kódà ká pé ìlú o ti fìlú lẹ̀ o ti fìlú lẹ̀ ilé ìrìn ṣe ìrìn àjò ọ̀ ń lọ fi iṣẹ́ ló dàgbére tó ọba tó ọba kò lè mọ̀ lọ fi iṣẹ́ àbíbáwò ò ní sọ pé mọ̀ ń dálẹ̀ mọ̀ ń lọ ibi iṣẹ́ so ìfẹ́ máa ń sìn padà sílé mọ̀ ń padà sí ilé láti ibi iṣẹ́ ọjọ́ bí ṣe jẹ́ kálukú sí nílẹ̀ irú rẹ̀ náà ni àwọn èèyàn ní ìsọ̀nsọ̀ pé àwọn ń gbé kó so àdúgbò àwọn sí ibi tí àwọn ti ń bọ̀ so àwọn ń lo three four hours nínú mọ́tò so ìjọba bá wo láti ibi kan síbi kan ó dá jìnnà ó dá kò sí kò sí olùtìkọ́sùn kankan wàá pé sọ láti rẹ̀ wàá pé sọ láti rẹ̀ nítorí ń bo sí ń bo sí bo lẹ́kọ̀ọ́ gan ni ìrìn àjò sẹ́yìn mọ́ bẹ́ẹ̀ gbólóbi jẹ́ ìrìn àjò láti rẹ̀ sí inú gbogbo ẹ náà sì tó twenty kilometres twenty five kilometres. so lẹ́yìn náà tún sọ pé Lagos is a mega city abẹ́yẹn ọ̀gbọ́rí mega city meaning that eh, ó pẹ́ ká ó ti tóbi jù inú ìlú náà ló sì wà èyí sì ṣe kọ́sùrù náà lò abẹ́rẹ́ rí bẹ́ẹ̀ ni ó dàbí àwọn Cairo ó dàbí Baghdad àwọn àìpọ́n ṣe kọ́sùrù kọ́sùrù báwo bí Riyadh ní Saudi Arabia ó tóbi bàjẹ́ wọn á gbọ́n ṣe kọ́sùrù náà lù kọ́sùrù báwo kò sí jámọ́ kò sì sí kọ́sùrù náà ọlọ́run ràn yín lọ́wọ́ lẹ́yìn náà tó wá nínú mọ́tò lẹ́tí ṣoṣo láti ní magreth àti ṣáà bí kọ́sẹ́ máa lò tó fọ́ àwọn àṣẹ tó délé ọ̀ gbọ́dọ̀ dán wò ó dìbò ẹ bá tó délé nítorí pé ọlọ́run gbà kẹ́nà ṣe láti tọ́jú ara yẹn nínú nǹkan àgùn àfi tó gun bá wà ọlọ́run sọ pé ẹ máa ṣe sọ̀láàtì lẹ́ni tí ń rìn lọ àbí lẹ́ni tó wà nínú nǹkan àgùn lórí nǹkan àgùn kò sógun ọ̀gbọ̀dọ̀ dàn wò torí ẹ̀ bá ṣe máa lọ wípé sọ̀láàtì wítìrì kì í sọ̀ràn yìí àwọn olùmọ̀sọ wípé anábì yìí ṣe sọ̀láàtì tó jọ̀ràn yàn lórí ràkúnmí rẹ̀ ṣùgbọ́n a rí kó ṣe sọ̀láàtì wítìrì lórí ràkúnmí rẹ̀ á jẹ́ pé kì í sọ̀ràn yàn gẹ́gẹ́ bá bu hanifa ti wá gbọ́ yìí pọ̀ràn yàn tọ̀ wọ́n ní báwọn lè ṣe sọ láti wítìrì lẹ́yìn táwọn ti ṣe ọlọ́kà mẹ́rin lóru àwọn lè ṣe jù bẹ́ẹ̀ lọ dáadáa wọn bá tiẹ̀ má ṣe nǹkan kan torí wọn náà ló dunra rẹ̀ ńlá dá ó tiẹ̀ tún rí mẹ́rin ṣe máṣá lọ àmọ́ lópin ìgbà tí ò bá ti jẹ́ pé ọgbà nọ́mbà yẹrẹ́kà tó ṣe lọ́dọ̀ àwọn bàbá bàbá tí máa ń ṣe àwọn jàmáà lọ́nà fẹ́ẹ̀ máa bàbá bàbá àwọn náà là ń jọ́ sọ pé náà fi lóorú kéde nínú Ramadan rákà mẹ́rin sáàtì àkàn iná ńlẹ́lá mẹ́ta mẹ́ta tí ìbá ti ṣe irú rẹ̀ lọ́lọ́gbà ìtagbára rẹ̀ kánù anábìsọ̀lá àbísọ̀lá ìsọ̀kọ̀ sọ̀lá ètò ìlẹ̀yìrí mẹ́sìnà sálámà sálámà bẹ́ẹ̀ ni sọ̀lá tó agbára tí ẹ tó sàn ó tún dáa ju tẹni tí ò tiẹ̀ jí tí ò ṣe nǹkan kan lọ ilé ìjọba. wọ́n ní ẹlẹ́rìn àgbẹ̀ tó jẹ́ pé àwọn làwọn dúnbò rẹ̀ kò sẹ́ni tó dín in lọ́nà láti jẹ tó tún jẹ́ ẹran àgbẹ̀ yìí lẹ́tún dùn á ẹni agbára o ìtorí pé ẹ̀rọ ẹ̀gbẹ́ kì í fara balẹ̀ bí ìgalà ní ìsìn ìgalà ẹ̀rí pé ọ̀pá ọkọ̀ ṣùtì ẹ̀ tọ̀ ọ̀dà ọ̀dà nẹ́sìn torí pé wọ́n fẹ́ fààyọ ni pé iṣẹ́ rí ẹran tó bá ti jẹ́ràn ẹ̀gbẹ́yìn sí ha ẹ̀mọ́fra bẹ́ẹ̀ ni wọ́n máa wí ìyẹn ni pé àìfarabalẹ̀. àìfaramáyàn bẹ pẹ̀lú ẹ̀ ìtumọ̀ tá a fi ń pè lẹ́ran àgbẹ̀ ni tó ẹ bá rí kanú rẹ̀ rí ẹ̀yin náà mà ẹni pé tó bá ti rí ẹ̀yin èèyàn tó bá ti fọwọ́ kan awọ rẹ̀ ó ti máa kọ̀ awọ rẹ̀ ó ti máa lé ọ ó rẹ̀ ń ta ọwọ́ rẹ̀ dànù torí yóò gùn ọ ni ó lè fẹ́ pọ̀ ní ìlú kan tá à ń gbé ní Kútọ́nù tẹ́lẹ̀ àwọn ará ilé yẹn àwọn ẹ̀yà ìlú yẹn ilé tá a fa àwọn agbègbè yẹn wọ́n ní ìgalà tí wọ́n ń sìn ìgalà yẹn ojú kékeré báyìí lọ amọ́tò tí bó ṣe jẹ́ kékeré àìmọye yẹn ló fi ìhó lu ní ojúgun kì í fẹ́ rí yẹn ọlọ́ọ̀lọ́mọ ibi táwọn náà ti lọ mú wa ṣùgbọ́n náà ṣe dá àwọn ẹranko ni pé wọn fara mọ́ yẹn ìmọ̀ràn ìsìláàmù ló fi gbà pé ọ̀nà tẹ́ gbà pa ìmọ̀ ni pé ẹ lè pa láti jìnnàjìnnà bí kẹ ta lọ́fà bí kẹ yìnbọn bí kẹ sọ́jálẹ̀ kọ́ba yín dẹ ọdẹ rẹ̀ wàhálà kẹdà tọ́ ọba adé pé ẹ bá yìnbọn. bisimilahi allahu akbar nígbà tá ẹ̀yin ń bọ̀ kò sí wàhálà mi ẹ sì ní lẹ́mìí pé ẹ fẹ́ pa fọlọ̀ àmọ́ lórúkọ allah so tó bá rí pa tọ́jọ́ pò ń ẹ ọtọ kẹjẹ tẹ́yìn náà bá àmọ́ tó bá tẹ bá ba wípé kò tí kù ń gba kporó lọ́wọ́ ẹ̀fọ́ bẹ́ẹ̀ sì pa ẹ̀fọ́ bẹ́ẹ̀ ẹ̀fì pa ṣẹlẹ̀ ìjọba fi sọ́nù ṣẹlẹ̀ pé tí màálù wa àbí ràkúnmi wa àbágbò wa tóun náà bá di pé ń sèse ẹran àgbẹ́ tó ṣe pé ara rẹ̀ náà ọ̀ ń sá fún yàn ó di pé kò ṣeé mú má ó di pé kò ṣeé súnmọ́ má so ọba tiulẹ̀ òdi inú gbó a lè rọ́nà kan tá a fi lè mú tá a fi pé gbọ́dọ̀ sí ní ká du láàdù islam sọ pé òfin rẹ̀ yóò di ìdájọ́ irú àwọn ẹranko inú gbẹ̀rún ẹ lè ta lọ́fà bisimilahi allahu akbar ẹ lè yín ma bisimilahi allahu akbar yóò sì tọ́ pípẹ́ jẹ́ léyìí tí ọba ti rí bẹ́ẹ̀ tó bá kọ́ farabalẹ̀ ni ó sì ṣe bọ́lọ̀ ṣe dà ọ̀ya nǹkan mi sọ léyìí jẹ́ báwọn àtọ́ba ah, ti jẹ́ ọmọ fúnra rẹ̀ náà níjẹ kìí sájà tẹ tírèènì náà sọ pé ajá gbọ́dọ̀ jẹ́ ajá tá a ti rè lórí bí ó sì ṣọdẹ nínú kọ̀ǹdíṣàn ajá tí ó sì bá wa ṣọdẹ ni pé yóò mú fún lówó rẹ̀ ni kò ní mú fúnra rẹ̀ kò ní jẹ nǹkan kan bẹ̀ ah Islam ti dá a pọ̀ jù láwọn àdúgbò bòmíì ẹ rí i tí àwọn èèyàn ń lé ajá ká kí ló ń ah wọ́kọ́lọ́ da ọ̀yà yìí jẹ àjọjẹ́ ni subhanallah ajá pa ọ̀yà ọwọ́ ajé lẹ́gbẹ̀ẹ́ kan jẹ láwọn èèyàn wá ń bá a du ọ̀yà wọn gbà má lọ́wọ́ páwọn jọjẹ́ ni allahu akbar tí hmm? èsè sinimá tí ń ṣẹlẹ̀ sí mùsùlùmí kan jẹ́ dánrú ẹ̀wò ẹ̀hẹ́n wá ní tó wá sẹ́yìn lẹ̀ pa sí mùsùlùmí lẹ́yìn náà nítorí pé n tó súnmọ́ ni pé àwọn èèyàn tó máa ń lọ sọdẹ. So àwọn èsè mùsùlùmí tó bá yẹ pé àwọn ògúnjèmí ògúndépò àbí òye wa sọ̀rọ̀ káwọn ọdẹ ọmọ ògún làwọn ògún ni wọ́n ń bọ̀ so ọdẹ tó bá ti jó lóògùn tó ń bògùn kò gbọ́dọ̀ pẹ́ran ẹgbẹ́ kankan jẹ ọ́ tẹ bá jẹ ẹjọ kó nìdó ti ẹran ẹlẹ́kejì ẹ̀yin tẹ wá jẹ́ mùsùlùmí tẹ lọ sọ́dọ̀ náà so ẹ gbọ́dọ̀ rí i pé ẹran tẹ́ ẹ sọ dẹ́rẹ̀ ń bẹ nínú àwọn ẹran tí sẹ́rí àfọwọ́sípa lè jẹ kìí ṣe gbogbo ẹran àgbẹ̀ iná lọ́tọ́ pé ká jẹ o so ẹ gbọ́dọ̀ kíyèsí dáadáa ẹ gbọ́dọ̀ kíyèsí dáadáa àti ilẹ̀ Yorùbá sì ṣe wà kò dájú títí tẹ bá gbé ìbọn ìbọn sakabula yẹn tẹ bá gbé apó tẹ gbàdá tẹ gbé gbogbo ẹ tẹ tún mú wọ́n ti pè ọfà yín tẹ́lẹ̀ ń lọ sọdẹ tí ẹ bá fẹ́ wọ inú gbótẹ́ ẹ ti fẹ́ sọdẹ kò dájú pé wọ́n jẹ́ ẹ̀wọ́ tẹ́ ẹ bá wọ ẹgbẹ́ mo rò pé wé àfi tí wọ́n bá ṣe ẹgbẹ́ lágbọ́n bí tẹ́yìn wà àfi tí ìbá sílẹ̀ ìbá fa tó wọ́n ní sọmọ lẹ́gbẹ́ ògùn ọmọ lẹ́gbẹ́ ògùn ló lè lọ sí kí ni ló lè lọ sọdẹ tó àmọ́ tó bá kẹ́yìn ní chance ẹ̀ tẹ́ sì jẹ́ mùsùlùmí kò sí wàhálà. nígbà wọn lè borí àwọn àwọn máa borí àwọn táwọn bá tó sàbí àtàárọ̀ àtàbí àti borí akókò islam ọ̀sọ́ pé lẹ́wọ̀n lóbìnrin nsọ sọ ni pé tóbìnrin ọba jáde ńlé rẹ̀ yóò ṣe múra ni yóò bo gbogbo ara rẹ̀ tóbìnrin ọba sì wà nínú ilé tí ń gbé lọ́nà tí ẹlòmíì tí ìsọkọ ó máa rí ẹnìkan kan àmọ́ wọ́n á pé lẹ́sẹ̀ ń gbé àṣírí yín ti bò tẹ́lẹ̀ náà ẹnikẹ́ni ò kàn lè já wá bá yín láì jẹ́ pọ́ kanlẹ̀kùn ẹ̀sẹ̀sẹ̀ lọ sílẹ̀kùn fún un sọ̀rọ̀ sí wọn àti ìṣẹ̀lẹ̀wọ̀n àti ìṣẹ̀lẹ̀wọ̀n ọlọ́run wọṣọ yóò soge wàtẹ́lẹ̀ mi ọ̀bọ́kọ rẹ̀ rí yóò soge fọ́kọ rẹ̀ tó ń torí délé ọ̀fẹ́ ṣàdúrà ìsìláàmù ọ̀sọ́ pé kò borí ọ̀fẹ́ kí alukurani ìsìláàmù ọ̀sọ́ pé kò borí torí pé ọ̀fẹ́ kí alukurani torí pé ẹ má bàa gbé nǹkan tẹ́ rí nu kiri yóò kẹ́ máa bá wa gbé wá ní islam nínú ẹ̀sìn kiri ló wà nínú báíbù tí wọn ń gbé ka nkóbìnrin ọ̀gbọ́dọ̀ ṣàdúrà kó sí rí lẹ̀ mo rò pé yé wa obìnrin kan ò sì dé tó lè ń lọ fún gbogbo eléyìí ẹ̀sìn máa kó gbogbo ẹ̀ náà àmọ́ àmọ́ ti tó gbà wá àkókò máa ń tá ṣe náà bí a ká ń pè kiri gbogbo eléyìí òsín lẹ mọba gbé ní kí ìsara islam wọnú islam obìnrin ìṣẹlẹwọn wọn wà nù ilé rẹ kò sẹ́ni tí ń rí ọ ta ló ń kó tún máa gbé ìjáàbù kó tún gbé hárí ta ló sọ pé o tún gbọ́dọ̀ bójú nù ilé rẹ obìnrin mi lọ sọ́dọ̀ obìnrin ẹgbẹ́ rẹ fó tún bójú ó ní àẹ́sì ọkùnrin ò lè wájú ọkùnrin ẹ ṣàjọ ń bójú ni ah! ẹ jẹ́ àrùn tí ń mú ó ní àrùn kòkò níì gbogbo ilé àwọn àṣejù míì náà wà tó yẹ pé ma anzalallahu biha min sultan naam. wọ́n ní sọ̀láàtù àṣùrùkọ̀ àti sọ̀láàtù bọ́ha tí náà jọ sí pọ̀ tó wà láàrin wọn àmọ́ pé ṣẹlẹ̀ àkóso láti kan sọ láti ṣùrùkọ̀ ẹ̀ ń kàn kírètì àwọn padà lóríṣiríṣi rẹ̀ ẹ́ sọ̀láàtù lùsùrọ̀kọ̀ ẹ̀ sọ̀láàtù wọ̀ ṣẹlẹ̀ àti sọ̀láàtù lùsùrọ̀kọ̀ ìṣòrakù táwọn àti lọ́sọ̀ pé sọ̀rọ̀ láti kẹ́ńtẹ́ sọ̀rọ̀ láti lè ìṣòrakù. nígbà èèyàn ń pọ̀ sínú ìwé ẹjọ́ ọmọ ẹyẹ yín ọ̀tọ̀ ní sẹ́yìn bá fẹ́ ṣèwé tí mò ń fẹ́ pé nǹkan tí mò ń fẹ́ tí mò ń san pa rẹ̀ mò ń fẹ́ kó dé bẹ̀ sẹ́yìn pé it's a table of index nínú tébù yẹn màá sọ nǹkan ló kọ o lè má gbọ́ rí ẹ̀hẹ́n màá sọ pọ̀ tí ó jọ súnmọ́ sọ àmọ́ pé ó ń ṣẹlẹ̀ àlọ́ pé bẹ́ẹ̀ kò sí bẹ́ẹ̀ di sitana fi tọ́ka sí pé ẹni tó wá jókòó <coughs> níbi tó ti sàṣùbà tí ò kó mẹ́ẹ̀ ti ń sàwọn àká títí tó rùn fi yọ tó gbéra sókè ìyẹn ni pé fifteen minutes lẹ́yìn ìgbà tó rùn kọ́kọ́ yọ ìyẹn tó tó wá sọ ọ́nà aago yín ní ìsìnkú òrùn yọ ní six thirty five ẹ fi fifteen minutes kún ó ti di six fifty six fifty yẹn ìgbà náà ló tó lè fi rákà méjì fọlọ́n fún ládàá ọmúra ṣe lẹ́yìn wọ́n sọ pé sọlá àtàlà ní ká ṣe lẹ́yìn ìgbà tí òun bá ṣe kí ni ní tí lárúbá fẹ́ sọ fún yín nù ìwádìí kẹ́yìn wọn máa pè fún alẹ́ èdè lárúbá bí ìgbà táwọn ẹbí ló pè sọlá ti tẹ́sí lẹ́yìn ìgbà tí òun bá yọ. <coughs> dáadáa ó lè jẹun náà ó lè má jẹun náà ní ọgbọ́ha nísìnyí wọ òjókòó láti ṣe àdúkàr ọkàn gbálé yín lọ ni wọn wá tó dédé ìgbà yẹn òun ṣe rákà méjì ṣé sàlátù tí wọn ní ká ṣe ni tó o bá jókòó tó ń ṣe àdúkàr àdúkàr wọn wò lè ṣe kó o ṣe àdúkàr kankan ẹni tó wá jókòó tó ń ṣe àdúkàr òun ṣe àdúkàr dìgbà yẹn sọ wá dìde wọn fẹ́ ṣe sọ̀láàtì tí Ànábì sallallahu nítorí dáa kọ́ wọn ṣe ni pé kó dà níyàn pé nǹkan ẹ̀sìn sọ̀lá ti tánàbì sọ̀rọ̀ lọ́wọ́ àṣẹlá ní ká sí tá a bá jókòó lẹ́yìn sọ̀lá ti fẹ̀jọ̀ tá à ń ṣe àdúrà títí di ìgbà tó rùn yọ mo sì fẹ́ ṣe pẹ̀lú sọ̀lá tó bọ̀hà tó ti rákà méjì ọlọ́run fi fún wa ní ládàá sọ̀lá ti méjì lẹ́yìn ìjọba. wọ́n láwọn olówó àwọn sì fẹ́ yọ zakatul fitr kí ni káwọn ò ṣe ẹ má jalè o ẹ̀ lágbára rẹ̀ la yukallifullahu nafsan illa wus'aha ẹ̀ lágbára rẹ̀ gbà fọlọ́ gbogbo jọ́tọ́lọ́ bá fún yín lówó ẹ̀ san padà gbèsè tẹ́ san padà ń kò wá ní jẹ́ zakatul fitr wọ́n jẹ́ sàrà àmọ́ sàn ju kí a má sàn padà lọ lé ìjẹ́bù sójà. wọ́n ní ìyàwó àwọn ẹ̀sìn mùsùlùmá káfíra ni bí wọ́n ṣe kà á wọ́n ní sáwọn lè bá yọ zakato sáwọn lè yọ zakato àwọn ti mọ̀ fáwọn ní yọ zakato fitiri fún àmọ́ lóyún sáwọn lè yọ zakato fitiri fún yọnu rẹ̀ àwọn kọ́ ni pé káfíra wò ní pé káfíra lẹ̀ pé ọlọ́run sọ pé wà láti ń sekú bẹ̀rẹ̀ sọ mílíkà wà fẹ́ ẹ gbọ́dọ̀ mú àwọn káfíri níyàwó ọ yẹ kó sọ pé bàkàtà bíyà ni yẹn ni pé nasraniya àwọn yahudiya. ká máa pe èdè tí ó fi jẹ́ pé nǹkan sọ yé wa káàtúrà náà làwọn náà mọ káàtúrà náà sọ̀rọ̀ àníyẹ tóró ń lọ tọ́ pípọ̀ fẹ́ ọlọ́yàdé abáṣàgódé abúròdé abégunjó gbogbo àwọn eléyìí haram ní kò wọn. Tọ! ìyàwó rẹ̀ yẹn wá lóyún nígbà tá a ti mọ̀ ọmọ tó wà nù rẹ̀ ìdájọ́ rẹ̀ nídájọ́ bàbá. tó o lè ti yọ zakati kalẹ̀ fún rárá o wọ́n yọ zakati fún yín léyìí tó dọ́gba jù náà rọ àwọn olùmọ̀ so Usman bin Affan radiyallahu anhu ọlọ́ni àbá pé a lè yọ zakati fún yín ètò dọ́gba jù nípa àníyọ àníyọ so ńgbà bá bímọ tó bá bímọ láàárọ̀ ọjọ́ ọdún khair ní tó bá bí lẹ́yìn Eid khair ọdọọdún tó ń bọ̀ tẹ́lẹ̀ ìjẹba o. wọ́n ní sáwọn lè yọ zakatul fitr pẹ̀lú owó rárá ọlọ́mọdé ayọ̀ àyọ̀dànù oúnjẹ náà ní sá wọ́n ní ká yọ zakatul fitr aláìní kò bùkátà oúnjẹ bí bó ṣe ń bùkátà owó náà gbogbo ìgbà náà ni owó náà láláìní bùkátà jù ṣùgbọ́n oúnjẹ ní Islam ní ká yọ zakatul fitr ẹlẹ́wà pípé zakatu tó wó náà tún wà tó ṣùgbọ́n zakatu fitr ó ní í ṣe pẹ̀lú pẹ̀lú oúnjẹ ni eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ tán. torí àmọ́ owó tá a fi wò tó ráìsì tó lè ṣe déédéé múdù mẹ́rin láwò ní àbí òye wa fẹ́ràn kó wọn ṣe nǹkan kan náà tó wà alikama fẹ́ràn kó wọn ṣe nǹkan kan náà so nítorí délé yìí báyìí islam kò líǹkì wa mọ nǹkan tí ò ní tùmọ̀ oúnjẹ oúnjẹ wọn á ní ẹ ó lè máa bùkátà owó kò sí wàhálà tó kó fi rówó àmọ́ pé owó lẹ́yìn ọ̀hún àfọ̀n kò sí ń tẹ́jọ bẹ́ẹ̀ ilé ìjọba. wọ́n ní ẹnìkan ti mọ̀ pé ìpìlẹ̀ owó nínú fámìlì àwọn haramu torí ẹni tí máa ń sá fún àti lọlé ṣùgbọ́n wo di òfin kó lé gbélé yìí òun ní láti lọ lọ àwọn òun sì lọ sílé ilé lòun fara sínkó sí. ó sì jẹun ohun ń ṣe gbogbo ẹ̀ ńlé á mọ gbogbo eléyìí bẹ́ẹ̀ tó wọ́n sọ ọmọ owó yín ní àràmù tó kọ́yẹ́kọ́ jẹ́ kọ́yẹ́kọ́ jẹ́ kí ni kí béèrè ni kò ní ìtumọ̀ kò ní ìtumọ̀ nítorí pé wọ́n náà fẹ́ jẹ́ ní òjò béèrè ní òjò béèrè lẹ́yìn náà sì lè jẹ́ pé ńgbà mi ó tẹ̀ kó ti bàlágà pé wọ́n kàn pé mi ti jáde skul ni àmì ìsọmọ kékeré wọ́n kàn sọ pé mo ti jáde skul mi ti sáàbù èyí sọmọ kékeré mo ti sáàbù mi ti rìṣẹ́ pé ọmọ kékeré wà lélẹ̀ àní wọ́n kọ́ lọ ṣiṣẹ́ kọ́ làágùn kó orówó kọ́ jóúnjẹ rẹ̀ halal aláwọn ní àwọn mẹ́rin àwọn fẹ́ kọ̀ọ̀kan lẹ̀ kí ẹ ti kọ́ àwọn láìkẹ́ ọ̀ bàtà àwọn fẹ́ fi láǹfààní àti fẹ́mi yìí táwọn kan lè kọ́lẹ̀ káwọn sì tún máa bùn lówó ń gbọ̀ bá di pé àwọn kọ́lẹ̀ tán bẹ́ẹ̀ ni ẹni tó bẹ́ẹ̀ ọlọ́run lè dá wa gbà bẹ́ẹ̀ ó ní wa in aradtum istibdala zawjin makana zawjin wa ataytum ihdahunna qintara fala ta'khudhu minhu shay'an wa ta'khudhunahu buhtanan wa ithman mubina ṣùgbọ́n bó ti ṣe tán mímọ̀ ṣe nǹkan téèyàn kàn lè máa rọ́ọ̀lù nítorí eléyìí mo tún fẹ́ fẹ́ mi tó o kì í ṣe pé mi fẹ́ràn eléyìí mo fẹ́ràn rẹ̀ náà àmọ́ mo tún mo fẹ́ láǹfààní àti fẹ́ lómi téèyàn bá ṣe bẹ́ẹ̀ ó ń túmọ̀ sí pé ọ̀dájú burúkú léèyàn aláìláàánú léèyàn ẹ̀yin náà sì sọ ẹ náà ti níyàwó mẹ́rin wọ́n dájú pé àwọn ìyàwó mẹ́rin ẹ̀yìn yìí o. wọ́n ti máa bí ọkùnrin wọ́n ti máa bí obìnrin so sórí ó wù ẹ̀yin náà tí ọmọ yín bìnrin bá wà nílé ọkọ kọ́kọ́ tiẹ̀ náà ó fẹ́ lómi ṣe pààrọ̀ tiẹ̀ náà kó wá ti ránṣẹ́ sílé nke má bínú aya mi o mo sì fẹ́ràn o àmọ́ ntúkàn náà ni pé mi dẹ̀fẹ́ fẹ́ lómi àbí òye wọ́n máa padà sí ọ̀dọ̀ àwọn rẹ̀ ṣé yóò dùn mẹ́yìn náà ẹnìkẹ́ni tẹ́ fẹ́ lílọ ní ìsinyìí torí ẹlòmíì tẹ́ tún rí péjú tiẹ̀ ṣe ṣíóṣíó àbí òye wa tẹ́ ẹ mọ̀ pé òun náà ọmọ ẹnìkan ni. so ẹni tó ju rẹ̀ sì ti ṣe bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ káwọn tó ju wọn náà ṣe ṣíóṣíó káwọn náà máa palẹ̀ ma torí gbogbo ojú torí ṣíóṣíó náà ló tún padà di bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ ńgbọ̀n bá di lọ́la. so iná mi ti jẹ́ pé ó pe àkíyèsí ìbéèrè yìí pe àkíyèsí ìbéèrè yín yìí ó pe àkíyèsí lọ́nà wò ó rí i pé nísìnyí ọ̀pọ̀lọpọ̀ ó ti torí pé ó rọrùn fún wa láti rí ìyàwó fẹ́ láwùjọ wa wọ́n sì máa kó àwọn obìnrin yẹn jọ kíákíá ni ẹlẹ́ lómi kò tí ì dàgbà lọ títí so ọmọdé kékeré ó sì ti fẹ́ ìyàwó mẹ́rin ṣé nǹkan bó ṣe sáré fẹ́ wọn iná mi ó ṣe sáré máa kọ̀ wọ́n lẹ̀ nítorí pé ojú rẹ̀ kúrò lára àwọn obìnrin tí ojú wọn bá ṣe fíofíó kò sí tàbí ṣùgbọ́n ẹni tí ojú rẹ̀ ṣe fíofíó yẹn wọ́n padà di olójú bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ tó bá di olójú bẹ̀rẹ̀ kẹ̀tẹ̀ kò ní wù ọ́ ma wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ wọ́n fẹ́ pààrọ̀ rẹ̀ ókè ṣé wọn kọ́ni tó wà lé nǹkan ọkàn wọn ò ní balẹ̀ nítorí pé at any time so wọ́n lè send àwọn náà out without any notice torí pé ẹ̀ka ti rẹ́ lòmù tó ẹ̀yin oṣù fẹ́ níyàwó márùn àti táìm torí pé ẹ̀fẹ́ ẹ̀fẹ́ wọ jahannama rọrùn so àwọn eléyìí ẹ ti jẹ ní tẹ́fẹ́ jẹ lára wọn máa lọ tiẹ̀ ẹlòmíín náà kò tún wá wọn náà máa lọ tiẹ̀ ẹlòmíín náà kò tún wá Allahu akbar ó burú jáì torí ẹ̀ ló jẹ́ pé rush rush rush kò péyàn nínú ìgbésí ayé wọn fẹ́ níjú ìyàwó kan lọ tó bá fi tó bá fi ìwà ń wára tó bá fi kóbìnrin jọ ó dájú pé ìwà ń wára náà ló fi tú wọn lẹ̀ pàápàá jùlọ tó bá ti jẹ́ lójú kòkòrò obìnrin tó sì fẹ́ lùgbọ́ náà nípa pọ̀ fẹ́jú mẹ́rin lọ lákòókò kànáà torí ọ̀dọ̀ wọn àwọn fẹ́yàwó fẹ́yàwó ká fi bẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ wa ká fi bẹ̀rù Ọlọ́run sọ̀rọ̀ wa lọ́pọ̀lọpọ̀ gbà kété pé afẹ́ sojúṣe lórí obìnrin ńlọ́fà làá fi máa fẹ́ wọn jọ gan àmọ́ apẹ́ yọ kòkòrò tójú kò lójú ni ẹlòmí obìnrin kan ju agbára rẹ̀ lọ obìnrin ẹyọ kan ó ju agbára rẹ̀ lọ bí ẹnìkan nìkan sọ fún kọkọ rẹ̀ mà fẹ́ fẹ́yàwó mi kọ́dà gan wọn ti lọ yọjú tóbìnrin bá ń sẹ́wà láìsẹ̀ láìsẹ̀ kò gbọ́dọ̀ jọ kò gbọ́dọ̀ dá o kéṣe torí pé òun ó pa o kéṣe torí pé òun níjẹ́ orí fẹ́ o àmọ́ òun òbí dáa tí ó fẹ́yàwó kí ló dé òun gan alára kò sí ìsatisfáì òun. sẹ́yìn pé yóò máa tánu ó sì pé wọn yóò fi tọkọ fẹ́lómi ìjọba fẹ́. wọ́n túmọ̀ sí pé ìgbà mi ojú kòkòrò lásán ni bá kìí ṣe kó lágbára kìí ṣe kó níkàápa kìí ṣe kó nbùkátà rẹ̀. torí délé ẹjẹ́ àbẹ̀rù ọlọ́run ẹ rántí pé obìnrin èèyàn kan ni bí wọ́n bá ṣíbi ẹ̀ka ni wọ́n gbàgbé ti ayé rẹ̀ jẹ́ òsì ìwé ẹ̀ òní ìdí ẹ̀ wọ́n gbàgbé tí ayé rẹ̀ jẹ́ bí ẹnìkan wọ́n ní ọkọ òun àwọn ti jọ wà ti pẹ́ wọ́n bá lọ fẹ́ àwọn mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà náà ti jọ wà yẹn ó lè bẹ́ẹ̀ ṣe ó lè bẹ́ẹ̀ ṣe tó òṣùpá mọ́kànlá tí ò ní sí òun lásán o wọ́n sì ti bá a mọ́ àwọn mánéjì rẹ̀ àwọn ti ní màánú lọ́wọ́ lọ fẹ́ lómi lọ́wọ́ fẹ́ lómi lọ́wọ́ abandon pátápátá sẹ́wọ̀n pé eleven months tẹ́lẹ̀ ni kó tó di pé wọ́n gba visa kọ́kọ́ wà dọ̀rẹ́ ní ìsinyìí sọ́ni kọ́ lọ gbọ́ màá so eleven months eleven months ni wọ́n máa ṣe tọ́pọ̀ ní ìyá rẹ̀ wò. n'isi ìsìn wa ń kọ́ tẹ̀wọ̀n pé yọ wọ̀ níyàwó mi máa wú àbòsí ọkùnrin nǹkan àlọ́ fẹ́ obìnrin ò lè bí ààrẹ mọ́ so ọwọ́ ló ń kọ́lẹ̀ náà tó ti lẹ́lòmí ó ló ń kọ́lẹ̀ ìyàwó wa ní fún gbogbo àsìkò yẹn àti ẹ̀tàn bàbá tipátipá bò ń lò. láti fi hàn fóun ká ti dá padà bàbá ńlá punishment tí ọmọ pé ò nídìí obìnrin méjì agbára rẹ̀ ọ̀ka tí bọ́lọ̀ lọ dá ọ ọlọ́run máa ń tó ń fi tara kálukú so agbára rẹ̀ ọ̀ka má kí ọrùn rẹ bọ́ ń tágbára rẹ̀ ọ̀ka tó láti rí rèé tù eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀rù àwọn obìnrin náà sì yàtọ̀ síra wọn obìnrin tó dọ̀ lágara pọ̀ tẹ́gbọ́n sàlẹ̀ so o ti wá lọ kó wọn jọ ọlọ́ọ̀ni kó ríru wọn méjì mọ̀ ọdájú pé gbogbo ibi tí ọ̀ nẹ́sẹ̀sìrì kó travel lọ wá travel so jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní sọ̀rọ̀ èèyàn ní kóbìnrin ọ̀pá àròkọ rẹ̀ ní tó bá ti lọ́kọ ọ̀ràn èèyàn ní kórúkọ rẹ̀ ọ̀sẹ́kù ló kọ tí àti ti bàbá rẹ̀ títí tí èkú ó túmọ̀ sí pé haram ní kọ́ pàrọ̀ kọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. كيف ما لا يتم الواجب إلا بتركه فتركه واجب وفعله حرام torí ẹ obìnrin yẹn gbọ́dọ̀ pààrọ̀ ọkọ láéláé ọkọ bàbá rẹ̀ ní ọmọ jẹ láéláé wọn náà ra mọ́tò ní four hundred thousand àwọn tó wá san two hundred thousand àwọn sì dágbà sígbà táwọn san àwọn wa lè san owó yìí onímọ́tò tó ta fáwọn wa gbà padà ẹni tó bá pé májèmú tẹjọ dànù ẹ wá ní lockdown lọ́sẹ̀lẹ̀ ẹ̀yin ní lockdown lọ́sẹ̀lẹ̀ ńlọ́fà ńgbà tí lockdown ṣẹlẹ̀ ilé òjèkẹ́ rí owó tó kù yẹn san àwọn kọ́ ni pé kọ́dà kó ṣe pé nǹkan tó ṣẹlẹ̀ ju agbára yín lọ ẹ tètè tún ṣàlàyé sẹ́ni tẹ́ ẹjọ́ ní májẹ̀mú kọ̀ọ̀kan ní jẹ́ pé ẹ wàá pèpè méjì ẹ ní sọ́n tó ṣẹlẹ̀ fún so tó bá gba mọ́tò yẹn padà lórí pẹ́yìn lẹ̀ pàdé o kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ní ìjẹ́rù sì jẹ́ àmọ́ ẹ̀yẹ̀kẹ́ni tí ó ta mọ́tò fún yín náà lọ́mọ tá bá ti tajà fún yàn owó ló kù tó jẹ wá kọtọ pé ká gba nǹkan yẹn padà mọ́ kọtọ pé ká gba nǹkan yẹn padà mọ́ owó wa lábéèrè ìgbà tí ọba san bẹ́ẹ̀ nǹkankan di lọ́nà kò jẹ́ kó lówó nǹkan ní yóò lè ṣàlàyé ìgbà tí òun ọba san so eléyìí jẹ́ ibi tá a fẹ́ dúró lónìí tí ọlọ́run ẹlẹ́dàá wa tó bá kọ́ pípé ọ̀la lọ́dún so a jẹ́ pé ìdánilẹ́kọ̀ọ́ wa. ó tún di ọjọ́ sátọ̀dé tí ń bọ̀ inú ètò tún tẹ̀síwájú online. tí ọlọ́run bá sì kọ pé ọ̀túnla náà ní ọjọ́jọ́ ọdún ayẹ́pẹ́ ìdánilẹ́kọ̀ọ́ jọjọ́ sunday kó tó continue online. ọlọ́run ẹlẹ́dàá là ń bẹ̀ kọ́ gba síyàmù wa kọ́ gba kìyàmù wa kó sì wá lọ́kàn nínú àwọn ọlọ́run kò sí wa lọ́kàn lẹ́yìn tó ti fi ṣe kòńgẹ́ àti orí Laylatul Qadr àwọn èèyàn jí wa tá a gbà nínú rẹ̀ ọlọ́run kọ́ mọ́kọ́ ti sí wa lọ́wọ́ ọlọ́run kọ́ mọ́ sí Ramadan eléyìí ní àṣemá fún wa ọlọ́run kò tún fún wa láǹfààní àti sèmí àti sèmí àti sèmí àti sèmí nínú àlàáfíà àti bíbú àṣírí kọ́lọ́ ẹlẹ́dàá kó ṣe dáadáa táyé àti tàlùkìyàmọ̀ fún gbogbo wa aburú ó kéré ọ̀pọ̀ ọlọ́run mọ́jọ tó sí wa subhanakallahu أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك